oríire oríire is for you. Yes. ọmọ ẹyẹ ìjọ wo lẹyẹ bẹ̀rẹ̀ sí í yẹyin sílẹ̀ lẹ. ẹyẹ mi ẹlẹ́yẹ mi. ẹyẹ yẹ mi ẹyẹ mi. Isn't that the same man? tó máa ń wá drop ẹ ní gbogbo gbà. yes my boyfriend Emmanuel. Oh! ẹ má gba àlejò kan láti dálẹ̀ lẹ́yìn. ṣé lè jẹ ajá. this a pet. you are picking a bird over me ìwọ̀n máìlì mẹ́rìndínlógún lápá ọ̀tún síbi tá a wà yìí ìyá kan nílò ìrànlọ́wọ́ rẹ ní kíákíá. adé ìdádá ènìyàn ènìyàn dá owó owó tí ènìyàn dá a máa dá èèyàn padà sọ́dọ̀ adẹ́dà láì tọ́jọ́. káyé má ṣe tú wa dá o ẹ ṣàmì ara mi. káyé má ṣe tú wa dá o ẹ ṣàmì ara mi. ìtìmíṣèwọ ló sọ fún àbúrò ẹ pé tí skill bá resume kó máa lọ. èmi ni mo sọ fún wípé kó máa lọ sí school. my name is Kila and I kill for a living. dúró má gbé ìpè yẹn. èmi náà ni màá gbẹ ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀. ta ni ẹ ẹyẹ wo. ẹyẹ ká. ọkọ mi. ìyá ẹyẹ kù. bàbá ẹyẹ ká. ìyá ẹyẹ kù. soon on Europa Play.